ọ̀rọ̀ tó máa sọ jáde sórí íńtánẹ́ẹ̀tì kan mọ̀. fámìlì wa gbogbo àwọn ẹ̀gbọ́n àtọ́ ń bẹ lókè òkun ò lè wálé ẹ̀rù ń bà wọ́n fọ́mọ́ jí wọn gbé gbogbo express ọ̀nà èkó ń bí káàkiri ọ̀nà Oǹdó Èkìtì káàkiri gbogbo ilẹ̀ Yorùbá Fúlàní jí wa gbé wọ́n pa wá so ìdí ni ìtàkùn òfin ọgbẹ́ tàkà wa ọ̀dọ́ ká jáde fúnra ká fáìtì ẹ̀tọ́ wa ká béèrè ráìtì wa lọ́wọ́ àkókò yìí so ìdí ni ẹni mo fi ń ṣe pé ẹni fúlàní ẹsùn náà ìdájí ni gbélé o. olùwádìí ká gbà àwìn ọjọ́ kan nítorí orílẹ̀-èdè Yorùbá àti nítorí Sunday Igboho nítorí mo rí ọmọkùnrin ní tó ń sunkún bàbá yìí sì ń sọ wípé.